available 24 7 for more updates. Thank you for choosing Fresh as the best with Oakrest. ó ń dún kẹ̀rìírí kẹ̀rìírí ó fresh 107.9 fm lábẹ́ olúmọ wọ́n ń gbọ́ lókè lálá ẹ̀gbá la wà nílùú abẹ́òkúta. ìbẹ́pẹ tó pọ́n lápọ̀njù. ó jẹ́ abọ́ òfọ́ká. ó á ah, ló bá tán. èso dáradára ti fọ́. ó ní adégún kẹ̀kẹ́ kọ lọ́mọ ẹlẹ́yin. gbogbo ẹyin ti fọ́ká. àtẹ̀yìn àti èso àjàrà. bóòlù olólùṣọ́ gidi ni. èso tọ́lọ́run gbìn yìí o ṣe bóun ló fi wáṣọ. torí kó má bàa jábọ́ fọ́n la ṣe pàgọ́ yìí ká. àṣà balẹ̀ rẹ o ó sì pọ́n ó dán. one oh seven dot nine fm. na fresh e dey fresh kápolówó ọjà kó dán mọ́rán ó dùn ó ń dán gbinrin an exhaustive news na fresh be the fresh káṣe tòótọ́ kúnjú owó ó dùn ó ń dán gbinrin programs full of wisdom oh. na fresh be the fresh papa mama my brother my sister make una dey hear am o. ẹ mọ gbọ́ fresh fm àdìgbòǹgẹ rédíò wẹ́dẹ̀rẹ́ nù o. lọ́bì only for fọ naija káàkiri àgbáyé pátá náà ti ń gbọ́. Oh, america chicago paris manchester canada london united kingdom etc na fresh fm dey make dem fresh o. Oh. wọn náà darapọ̀ báwọn jẹ sọ́kọ́ bọ́ ayé rẹ̀ bẹ̀rẹ̀ sí ní dán pẹ̀lú àwọn ètò tó ń tún ni láyé tó àtẹ̀yìn tó ń kọ́ni lọ́gbọ́n fẹ́lẹ́fẹ́lẹ́ lè po èyí o ó dùn tó o tún dán one oh seven dot nine fresh fm ajá balẹ̀ tuntun. ohun tó tún mọ́ wa lónìí ojúmọ́ ayọ̀ ni. àdúpẹ́. Hmm, àdúpẹ́ pẹ̀kínrẹ̀kí atúnkora wa o. àkóra wa o. ìdáyé àná tí àwọn ikọ̀ wa kan sọ pé ẹ tún pàdé àwọn ikọ̀ míì tó bá dojúmọ́ ọ̀la ẹ̀yin ikọ̀ àná rèé ikọ̀ one lára àwọn ikọ̀ àná ó tún eh. wà bí lọ láàárọ̀ yìí àdúpẹ́ àdúpẹ́ o. ó sì dágbére pé ẹ pàdé ikọ̀ one pẹ̀lú ikọ̀ two tèmi ẹ ti padà pàdé wa. ètè ètè dúró gbọ́ dágbére. lóòótọ́. ẹ n bá ti òpin tó ń dunni ló ń pọ̀ lọ́rọ̀ ẹ ní ológun ẹrú kú aṣọ ìjẹ́ kan eh, tó bá ti kọjá o n bá ti gbọ́ eh, ọrọ̀ ajé tí mo. <laughs> bá mi sọ fún wọn pé kọ́ ṣe kí ni. àbá ti ọrọ̀ ajé olúwẹ̀ kíkiri ẹ̀ bá ti wá. àwa àwa àwa ń gbà ẹ gbọ́ nǹkan tí mo sọ ní parí program. ẹ gbọ́ mo ti lò kọjá. <laughs> <laughs> ìwọ tó bá fẹ́ ń gbọ́ wá ti hàn pé aláwìyé ló ní iṣẹ́ yìí hmm. ẹ̀jẹ̀ á fi sẹ́yìn iṣẹ́ yìí àti ká fi eh, kó tó kó tó ń lo iṣẹ́ yìí eh, èmi tó bá ti ń retí ẹ̀jẹ̀ á fi sí. ẹ̀yìn ìdágbére láàmú fi <laughs> èyí mo sọ fún Yẹmi kó mo fi iṣẹ́ ẹ̀ sẹ́yìn ìdágbére. Eh, ah, Ọlọ́run jẹ́ kí owó oṣù rẹ ó dágbére. Ah, kí ni dé ṣé ìwọ um, ìwọ ló fẹ́ sọ owó oṣù mi. àtòrí ah, wọ́n bá ti bójú yóò bà mú lókè lọ́hùn. <laughs> ẹ fi sẹ́yìn ìdágbére o kí a tó lo iṣẹ́ o àkọ́kọ́ gbogbo ìròyìn tán ni a sì mọ̀ lọ. Eh, eh, ẹ jẹ́ àmọ́ wò bó bá ti wọnú ẹ. lóòótọ́. <laughs> Eh, inú wọnú tóbi ẹnìkan nǹkan kan ṣe. ẹ bóyá ti tóbi. <laughs> tó ẹ̀yin èèyàn wa ẹ̀rín báyìí làgbàrá rìn kodò ọlọ́run ò ní jẹ́ ká banú yín jẹ́ láéláé ẹ̀rín ńlá mọ̀ payín o àní payín lẹ́kún bẹ́ẹ̀ bá sì sunkún ẹkún ayọ̀ lẹ́sùn torí ẹkún ayọ̀ náà ń bẹ o ó bù sẹ́kún ni. téèyàn mọ wu. ọlọ́run o. ẹ ṣàdúrà. ohun tí ó jẹ́ kí n jójó tí ò bá lù mu. olúwa jẹ́ kí n rí ohun tí ó mú mi jójó. ìròyìn ayọ̀ ah. tí ó mọ̀ ọjọ́ òní oh. ẹ sà kí n jó láìrílù kí n jó bí. ẹ sà wọn ah, lulu eh, ah, ah, ẹ jẹ́ n jó ẹ jẹ́ mọ jó ẹ jẹ́ n jó fáìtọ̀ wa kan eh. wọn ò rò tẹ́lẹ̀ eh. ní wọ́n bá fi ọkọ̀ bọ̀bìnì ọkọ̀ eight million ní wọ́n bá fi ta wọn lọ́rẹ̀ bàbá mọ̀ fẹ́ bú ẹkún ni ẹ má jẹ́ bàbá ó ṣubú o <laughs> irú àwọn nǹkan ayọ̀ bẹ́ẹ̀ ni ó máa ṣe kòńgẹ́ wa lágbára lọ́wọ́ ọlọ́run ọba lọ́la lọ́la pé yẹn tí ìfẹnukẹ́pọ̀ yẹn ìfẹnukata láàárọ̀ yẹn. omi ló fẹnu kan àti ṣúgà ìsàṣepọ̀ àtàtà ọ̀rọ̀ kan náà lájọ sọ èmi tí ìṣá lomi ó sì ní ṣúgà. bá ti ń ṣiṣẹ́ ìránṣẹ́ mọ̀mọ́ gbómi lẹ́nu ah, ah, ọlọ́run lè rán mi sí ọ. Ah, olúwa o olúwa o jẹ́ kí aláwìyé fi ọkọ ọ̀kọ́kọ́rọ́ ọkọ ẹ̀ hmm. kó fi ta mí lọ́rẹ kí wá bẹ̀rẹ̀ sí jó kí ló dé kò lè wọ́ọ̀kì kí ni dé. torí èmi nìkan kan mo lọ́kọ hmm. ẹ̀wọ́ àti talẹ́jọ ni. èmi àti àwọn mi la ní kò lè wọ́ọ̀kì. ẹ o lò fi ṣiṣẹ́ ìránṣẹ́ ni. kò ṣiṣẹ́ ìránṣẹ́ tó ẹ̀mí ò lè lò mí débẹ̀ láyé. lóòótọ́ kò lè lò òkàlà. ẹ káàárọ̀ lẹ́ẹ̀kan sí ìròyìn wa etí ọba nílé etí ọba lóko náà la mọ̀ tún gbé ka yín mọ́ làárọ̀ yìí àmà ní rógun pa ń yọ oògùn síra wa o àmì o àní rógun àní rógun à ń sá kólóbá kólóbá o àní rógun ó ń dè. àbọ̀ bẹ́ẹ̀ ẹ kú ojúmọ́ láàárọ̀ yìí mọ àwọn ọ̀rọ̀ kan wà tó jẹ́ pé. wọn ò ṣe nǹkan àṣírí lójú ẹ sáàkì àwọn èèyàn já mú wọn ṣe kọ àṣírí lójú ẹ já bẹ̀rẹ̀ wọn fẹ́ gbọ́ròyìn. <laughs> àdúpẹ́ hmm, hmm. ó dá o a kí yín o gẹ́gẹ́ báláwìyé ti ṣàdúrà ẹ yé ṣáà mọ ṣàmì ẹ mọ ṣàmì bíi kínní kan ẹ hmm. mọ ṣàmì bó bá ti ń ṣàdúrà fún yín wọn ò ní fi ó ń dè lé wa wọn ò sì ní fọ̀bẹ lé wa lágbára lọ́wọ́ Ọlọ́run àníṣe eré kinní kan kó padà hmm. di kinní kan mọ́ wa lọ́wọ́ àmì o in Jesus name I pray. so ẹ ti mọ̀ pé kókó la máa ń gbé ká yín mọ́ o hmm. àwọn kókó ìròyìn wa náà láàárọ̀ yìí wọ́n máa sodo síbi gidi gan ni o ah, tó jẹ́ pé wọ́n pọ̀ yẹ́yẹ́ hmm. nínú ìròyìn wa láàárọ̀ yìí ẹ jẹ́ bẹ̀rẹ̀ sí mú lẹ́yọ kàǹkà èjèèjì nínú ìròyìn ọ̀hún o ìwé ìròyìn the punch ibẹ̀ ni mo ti rí àkọlé mi àkọ́kọ́ láàárọ̀ yìí níbi tí ẹni tó ti fi ìgbà kan jẹ́ akọ̀wé àgbà fún ìjọba orílẹ̀ bàbá chirulawa ó mà sọ̀rọ̀ jáde lánàá ó níṣẹ́ rí ìbò sípò ààrẹ tá a dì lọ́dún tó wù tá a wà yé ní oṣù kejì ó ní Peter Obi ló borí o kì ṣe Bọ́lá Ahmed Tinubu tó wà ńbẹ̀ báyìí ẹ gbọ́ nínú ìròyìn wa láàárọ̀ yìí. ó dání Peter Obi náà bá sọ̀rọ̀ ó ní hmm. Tinubu o hmm. tètè bá àwọn ọmọ orílẹ̀-èdè wa sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ awuyewuye ìwé ẹ̀rí ẹ̀ o gbà àbí kò sí ẹ ó gbọ́ làárọ̀ ìwé ìròyìn the punch yẹn náà ni mo ṣì wà òun ló mú ọ̀rọ̀ eléyìí tó ṣẹlẹ̀ nílé ìgbìmọ̀ asòfin àgbà lánàá wá o hmm. ẹ wo ọ̀rọ̀ mọ̀dí àgbàtọ́ ara wa dámì lánàá hmm. nígbà tí Ali Ndume tó ń bínú jáde ní ilé ìgbìmọ̀ asòfin àgbà lánàá níbi ìjókòó wọn kí ló ṣẹlẹ̀ gangan ẹ gbọ́ láàárọ̀ yìí nínú ìròyìn wa. wọ́n mọ̀ tún ti kóra wọn jọ sólùlù lẹ́wọ̀ àbújá àní wọ́n ṣèpàdé pẹ̀lú aláṣẹ bọ́lá ahmed tinubu àwọn g5 gọ́vnà ni àwọn hmm. gómìnà márùn yẹn <laughs> àwọn small but mighty five governors wọ́n ní wọ́n ṣèpàdé pọ̀ ibẹ̀ làwọn èèyàn ti bẹ̀rẹ̀ sí sọ pé àbí àbí àbíkítú ni hmm. Vanguard ló kọ́ ẹ ó gbọ́ láàárọ̀. lójú òpó ìròyìn platform time ẹ wo ìdíre o tó fi jẹ́ wípé gómìnà ìpínlẹ̀ Ondo hmm. ìlú Ìbàdàn ló ti ń ṣe ìjọba o kì í ṣe Àkúrẹ́ níbi tó jẹ́ olú ìlú ìpínlẹ̀ tó ti jẹ gómìnà sí ẹnìkan tó jẹ́ amúgbálẹ́gbẹ̀ẹ́ rẹ̀ òun ló sọ̀rọ̀ bẹ́ẹ̀ pé ibi tó bá wọn gómìnà ló ti lè máa ṣiṣẹ́ kò kàn yín bóyá ó wá sípínlẹ̀ Ondo àbí ó wá ẹ gbọ́ Platform Times òun ló mú ìròyìn ẹ wá láàárọ̀ yìí. ẹ gbọ́ níbo lẹ tún ti gbọ́ irọ́ tó jìnnà sóòótọ́ nẹ̀ hmm. wípé èmi akérèdọ́lù mo tún ń padà sókè òkun hmm. lọ́tún lọ rèé gbà wòsàn ẹ hmm. mọ̀ mọ́ lọ́ọ̀rọ̀ mọ́ mi lẹ́sẹ̀ akérèdọ́lù ló sọ bẹ́ẹ̀ ẹ ó gbọ́ láàárọ̀ yìí. eléyìí náà lára ìròyìn tẹ́ gbọ́ láàárọ̀ yìí ni hmm. ẹ jẹ́ ká gbóríyìn fún gómìnà ìpínlẹ̀ Ògùn ọmọọba Dàpọ̀ Abíọ́dún o wọ́n máa ti kéde wọ́n ní wọ́n dá àwọn iléeṣẹ́ ìjọba kankan sílẹ̀ eléyìí tó jẹ́ pé yóò jẹ́ kí ìdàgbàsókè kó tún mọyán lórí ní ìpínlẹ̀ Ògùn àwọn iléeṣẹ́ ìjọba wo òun ni wọ́n ń sọ̀rọ̀ ń pa ẹ̀ ẹ tẹ́tí lẹ́kọ̀ọ́ inú ìròyìn wa láti gbọ́ láàárọ̀ yìí. ó dẹ̀ tún jẹ́ àpàtẹ́wọ́ pàápàá fún gómìnà ìpínlẹ̀ Ògùn wá ń bì yìí o níbi tí wọ́n ti sọ̀rọ̀ pé ìjọba ìpínlẹ̀ Ògùn wọ́n ti lọ béèrè fún bọ́n ti ń béèrè tẹ́lẹ̀ pé a ní ọ̀nà Abẹ́òkúta sẹ́kọ̀ọ́ sí Ọ̀tà èyí tó jẹ́ pé gbogbo ẹ̀ rí bákan bákan àmọ́ lẹ́yìn òrẹ́yìn bí wọ́n ti ń béèrè lọ́wọ́ ìjọba àpapọ̀ ìjọba àpapọ̀ ti yọ̀ǹda o gómìnà hmm. ìpínlẹ̀ Ògùn wọn ni ṣíṣe ni hmm. láìpẹ́ hmm. láì jìnnà á bẹ̀rẹ̀ sí ní sáré lọ sẹ́kọ̀ọ́ á tún sáré padà Eh, Daily Post ló kọ ẹ ó gbọ́ láàárọ̀ yìí. eléyìí náà inú ìwé ìròyìn eléyìí tá a mọ̀ sí Daily Post òun náà ló ti jáde o kí ló ṣẹlẹ̀ gangan hmm. lórí ọ̀rọ̀ ilé ẹ̀kọ́ mapoli <laughs> Mashood Abiola Polytechnic ìyẹn tó ń bẹ nílùú Abẹ́òkúta ní àyín ẹ wo ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ Ògùn wọn lọ lójú òní lajú ẹ̀ lẹ̀ hmm. kí tàlùbọ̀ ó kọ̀wọ́ wọn láwọn ó ṣe ìfikùnlukùn pẹ̀lú àwọn ará ìlú kan l lórí ọ̀rọ̀ ìyanṣẹ́lódì eléyìí tó ń ṣẹlẹ̀ nílé ẹ̀kọ́ gbogbo níṣe yìí ẹ gbọ́ Daily Post ló mú wá láàárọ̀ yìí. ó dá Daily Post mú yẹn náà wá ìròyìn ìpínlẹ̀ Ògùn wa náà mọ̀ ni hmm. níbi tó ti sọ wípé gbogbo àwọn tí wọ́n bá kọ́lé ìyẹn sí ojú odò ojú omi àti ibi tó yẹ kómi mọ̀ gbà kọjá ní ìpínlẹ̀ Ògùn hmm. wíwo ni o hmm. bá a bá tún wá wo tán kán ìjẹ́mọ̀pẹ́ ẹ̀ tún sọ owó owó kíni Mm. Daily Post ló kọ́ ẹ ó gbọ́. ó deep ọ̀rọ̀ ń bẹ lórí ẹ̀ ó deep ó deep ó deep ìwé ìròyìn dé daily trust òun náà mú ìròyìn eléyìí wá láàárọ̀ yìí hmm. ẹgbà kẹ́kàn o gómìnà ọtọ́m gómìnà àná nípínlẹ̀ Benue wọ́n ní àpò ìṣùwọ̀n ilé ìfowópamọ́ bank account eléyìí tó fẹ́rẹ̀ẹ́ tó ẹgbẹ̀ta ìyẹn five hundred and seventy òun ló jẹ́ pé ó fi pamọ́ fẹ́ni tó gba ìgbẹ́jọba lọ́wọ́ ẹ̀yìn àlíà ó wá sọ yìí pé ilé ìfowópamọ́ mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n péré twenty five hmm. òun ni ìjọba ìpínlẹ̀ Benue ní o ìjọba ìbílẹ̀ Benue ìpínlẹ̀ Benue wọ́n ti ṣe ìwádìí wọ́n wọ́n sì ti sọ fún gbogbo ayé ẹ gbọ́ nínú ìròyìn láàárọ̀ yìí. aláwìyé o tó o sì rántí ọ̀rọ̀ ẹ dìde ẹ hmm. jókòó o hmm, lè gbàgbé o lè gbàgbé láíláí hmm. ó dá olùbàdàn tilẹ̀ ìbàdàn mọ̀ ti sọ̀rọ̀ ó ní ọbásanjọ́ ò rí àwọn ọba fín àrífín kankan ò sí ń bó o lolúbàdàn ti ṣàlàyé ẹ̀ gan punch ló kọ́ ẹ ó gbọ́ làárọ̀ yìí. ìròyìn eléyìí ìwé ìròyìn daily sun ló mú jáde o hmm. Adeleke gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun ni o eh. àti Babayemi wọ́n máa ti ṣe àjọyọ̀ pẹ̀lú Ọ̀nìrìṣà lẹ́ni ọdún mọ́kàndínláàádọ́ta Ọ̀ní eh. pé forty nine eh. ìròyìn yẹn òun ló jẹ́ pé ń pé happy celebration sí Ọ̀ní tìlẹ́fẹ̀ ẹ gbọ́ nínú ìròyìn láàárọ̀ yìí. ó dáa náà ẹ jẹ́ ń padà wá ìyẹn sí ojú òpó ròyìn platform time Times tó jáde láàárọ̀ yìí ó níbi tí wọ́n ní wọ́n mọ̀ wọ́ wọn tuurutu lọ sílé ẹjọ́ hmm. àwọn ọmọbìnrin èyí tí wọ́n ń ṣòwò owó nàbì hmm. wọ́n ní wọ́n wọ́ wọn lọ tuurutu sílé ẹjọ́ lóní adájọ́ bá ní kí wọ́n gbonídùúró wọn hmm. pẹ̀lú owó tó tó ẹgbẹ̀rún lọ́nà ìgbà two hundred thousand náírà hmm. ìyẹn wọn ò fi gba béèlì wọn àwọn condition míì tí wọ́n wà ńbẹ̀ hmm. platform times ló kọ́ ẹ gbọ́ làárọ̀ yìí. ẹ wo eléyìí àti ọ̀pọ̀lọpọ̀ ìròyìn míì ìwé ìròyìn pen pushing náà gbé wa dépínlẹ̀ ọ̀yọ́ ó sàn kankan gba gómìnà ṣèyí mákindé hmm. pẹ̀lú nǹkan oríire kan tó kó bá àwọn òṣìṣẹ́ ìjọba ńpínlẹ̀ ọ̀yọ́ gbogbo ẹ̀ pátá ńlá mú wá fún yín láàárọ̀ yìí nínú ìròyìn wa ẹ kàn tẹ́tíléko aláwíyé federation akínyẹmí ọlátọ ìṣọlá oníròyìn ló ń kí yín láàárọ̀ yìí pé ẹ kú ojoojúmọ́ ara ò lè bí. à lè o mm, mm. ó lè bó tilẹ̀ pé kinní yẹn ń ṣe ògìnìtì òru oh. ó tún mú yóò gìnìtì yóò tún mú <laughs> kíkẹ́ lọ́mọ ògúnṣínà lórúkọ tèmi ò tó rẹra òun lẹ́yìn tèmi ń pè mí àwọn akọ̀ròyìn wọ́n mọ̀ ti kọ́ bẹ́ẹ̀ ni ojú àwa akàròyìn ó ti tó ẹ̀yin agbọ́ròyìn ẹ̀yin ṣáà wá nǹkan fìdílé mm. àbí kẹ́ fìdílé nǹkan kájọgbọ́ làárọ̀ yìí ẹ̀kú ká. ẹ jẹ́ àníṣó lójú ọjà. ju ẹgbẹ́ yeye. thirty twenty. mo béèrè mẹ́ta gba béèrè mẹ́ta. thirty twenty. ó ti di mẹ́ta bẹ́ẹ̀ni ẹ lè kópa lórí thirty twenty lójú òpó MTN Airtel àti nine mobile báyìí bákan náà ogún èèyàn ni yóò máa jẹ àwọn ẹ̀bùn lọ́sẹ̀ẹsẹ̀ lórí thirty twenty kí ló tún dúró wò pé thirty twenty tàbí kí o tẹ star thirty twenty ash lójú òpó MTN Airtel àti nine mobile dáhùn ìbéèrè mẹ́ta lọ́nà tó dáńgájíá kí o lè láǹfààní láti kópa nínú ìyíkó tó ríire tó máa ń wáyé ní gbogbo òpin ọ̀sẹ̀ níbi tó o ti láǹfààní láti jẹ ọ̀kan lára àwọn ẹ̀bùn bíi tẹlifíṣàn home theatre solar products gas cooker microwave oven fan blender ẹ̀bùn owó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. tí máa tẹ́tí sí gbogbo ètò tí dr yinka ayéfẹ́lẹ́ ń ṣàtọ́kùn ẹ̀ lórí ìkànnì fresh fm ní gbogbo ọjọ́ sunday láti mọ̀ bí o bá wà lára àwọn olóríire tí ó máa jẹ àwọn ẹ̀bùn thirty twenty thirty twenty ti gbẹ̀rẹ̀gẹ̀ jíjẹ àkókò tiẹ̀ náà rí láti jẹ̀bùn. thirty twenty. ọpẹ́ olórí àdáàdá tán ni ias ń dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ṣàtìlẹ́yìn fún wa lórí nigeria immigration treasure city wàásìmí abẹ́òkúta owó yín tẹ́ fi ìdókòòwò yìí ló sọ ẹ́sẹ̀tì yẹn di àrímàlè lọ àǹfààní ọ̀tún ló tún ṣẹyọ yìí o láti ṣàṣeparí iṣẹ́ ní NITC kó di ṣíṣí ìwọ náà máa bọ̀ wá fowó dókòòwò lórí iṣẹ́ ribiribi tó ń lọ lọ́wọ́ ó kéré tán o lè fi one hundred thousand sí ten million naira dókòòwò tí wàá sì gba twenty five percent èrè owó ìdókòòwò rẹ lójú ẹsẹ̀ lẹ́yìn oṣù méjìdínlógún wàá gba gbogbo owó rẹ padà láìsí lọ kábọ̀ ẹ má gbàgbé o pé bó o ṣe ń fowó rẹ dókòòwò ló máa gba tíkẹ́ẹ̀tì fún ìyíkótoríire níbi tí olóríire kan á ti fi ilẹ̀ seven point five million naira naira plọ̀tì kan ní NITC ṣèfàjẹ́ deep freezer home theatre forty three inch smart tv washing machine lọ́jọ́ tá a bá ṣí IAS Kings Mall tó wà ní NITC wá àsinmi la máa yí koto má jáfara o ọjọ́ kọkànlélọ́gbọ̀n oṣù October yìí ni àǹfààní yìí máa wá sópin ẹ pè zero nine one three nine zero one one two five five. ẹ jùmọ̀ ọkọ̀ ibà ó mà ti bá fẹ́ ṣọwọ́ kan àárẹ̀ tí bá fẹ́ dá ẹ gúnlẹ̀. ojúlówó oògùn ibà eczuma ní kòló dáradá ṣáká. ó wà ní capsule fáwọn àgbàlagbà àti dispensable ezuma ọkọ̀ ibà ó wà láwọn ilé ìtajà oògùn tó ń ta ojúlówó iléeṣẹ́ ezos pharmaceutical nigeria limited ló ṣe é bí ara rẹ ò bá yá lẹ́yìn ọjọ́ mẹ́ta lọ rí dókítà rẹ o. ezuma ọkọ̀ ibà. oga polo you sabi di ogbonge university Where my son fit go to fulfill in career goals. my friend no worry yourself i don't carry my children go thomas adewumi university for quality career and entrepreneurial skills development with just 140 marks in jam you fit study nursing accounting engineering public health criminology mass communication and other courses at thomas adewumi university Oku, kwara state for thomas adewumi university students stay equipped with at least two digital skills before graduation school fees na 300,000 naira and above. You fit also obtain student loan to study. Waiting you to wait for. Carry your children go Thomas Adewumi University today. Register at www.tau.edu.ng or call 0806 262 1572 or 090 539 Thomas Adewumi University. Hard work, diligence, and innovation. if i tell you see all this, plenty airtime and data wey i dey take flex Now dash glow dash me you go believe <laughs> dash get for dis kain economy I beg. dey there now. as i buy my glow sim like this kpere i first collect 1000 naira welcome bonus sarah <laughs> as i come recharge bam glow knock me 10 times airtime bonus i also enjoy double data join wait o oh, you mean 1000 naira welcome bonus yes plus 10 times airtime bonus yes plus double data again yes for which universe now? <laughs> the globe the universe now. you wan try oh mo no wonder boys dey flex anyhow on top phone 247 non-stop Hey, eh, i tok am my people, not let grass grow under your lego. Oh. go get your glow sim today dial star 777 hash to buy and enjoy 10 times airtime bonus plus up to double data offer day for both new and existing subscribers dem Glow Unlimited. ẹ kú oríire sà olóyè ọláwálé ọlálẹyẹ aláṣẹ àti olùdarí iléeṣẹ́ sotec nigeria limited ń kí honourable commissioner ṣẹ̀san fàgbàyí gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ ògùn ọmọọba dàpọ̀ abíọ́dún ṣe yàn wọ́n gẹ́gẹ́ bí alábòjútó fún iléeṣẹ́ tó ń rí sí ọ̀rọ̀ àṣà àti ìrìn afẹ́ ní ìpínlẹ̀ Ògùn ọ̀rọ̀dìbò ṣẹ̀san fàgbàyé àsìkò yín á tù wá lára o ìpéjọpọ̀ àpérò pre-Canada Trade Mission Conference tí ó wáyé lọ́jọ́ Monday tó ń bọ̀ yìí àjọ máa péjú ṣe é ni o ẹ kú oríire sà ẹ kú oríire sà ẹ kú oríire sà ìgbà yín á tù wá lára ní ìpínlẹ̀ Ògùn olùkíni olóyè ọláwálé ọlálẹ́yẹ aláṣẹ àti olùdarí iléeṣẹ́ sotec nigeria limited tí wọ́n ń ṣètò pre canada trade mission. ó yá àtiṣẹ́ ò bá yí ọpẹ́ ni ẹnìkan kì í pẹ́sẹ̀ ó yá ká máa mú ìròyìn ọ̀hún lẹ́yọ kọ̀ọ̀kan èjì èjì lójú òpó ìkànnì Facebook wa a wà ń bẹ̀ kètèkètè lẹ́ẹ̀ máa wò wá o ẹ lọ síbẹ̀ kẹ́ ẹ lọ wo tó rira ẹ tún rí i. ó tún dé o. ó tún yọ yàtọ̀ láàárọ̀ yìí ẹ wò ó ìròyìn tẹ́mi ó fi bẹ̀rẹ̀ láàárọ̀ yìí ìwé ìròyìn the punch ibẹ̀ ni mo ti mú o ẹ wò ó lẹ́yìn ò rẹ́yìn wọ́n ti sọ̀rọ̀ jáde o ẹni tó ti fi ìgbà kan jẹ́ akọ̀wé ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà Babachir Lawal òun ló sọ̀rọ̀ jáde ó ní sẹ́rí ó ní bá a wí àákò bá a wí ọ̀run là ń lọ ká kúkú wí ká kúkú sọ ká sọ eléyìí tójú òótọ́ ká sì fa kò mọ́ òkun ẹ̀yọ oníṣẹ́ ṣe rí ẹni tó jẹ́ ọmọ oyè lábẹ́ ẹgbẹ́ òṣèlú labour party èyún peter obi nínú ìdìbò sí ipò ààrẹ eléyìí tá a dì kọjá ní ọjọ́ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n oṣù kejì ọdún tá a wà yìí ó lóun gangan ló borí ìbò ọ̀hún o ó ní kì í ṣe bọ́lá ahmed tinubu tó wà ń jọba lọ́wọ́ báyìí tá a bá rántí wípé àjọ tó ń rí sí ètò ìdìbò nílẹ̀ wa àwọn ni wọ́n kéde wípé bọ́lá ahmed tinubu òun gangan ló borí ìdìbò sí ipò ààrẹ ọ̀hún tí wọ́n sì ti búra fún un tó ti bẹ̀rẹ̀ iṣẹ́ bákan náà ní ilé ẹjọ́ tó ń gbọ́ awuyewuye lẹ́yìn èsì ìdìbò eléyìí tó jẹ́ ti ààrẹ àwọn náà mà ti gbé ẹjọ́ kalẹ̀ wọ́n ti dájọ́ pé bọ́lá tìǹbù sẹ̀ òun ló borí ìdìbò ọ̀hún ṣùgbọ́n o ibi táráyé kọjú sí ẹlòmíì lè kọ̀yìn síbẹ̀ bàbá chiulawa nínú àtẹ̀jáde tó ń fi síta lánàá ọjọ́ ìṣẹ́gun ibẹ̀ ló ti kéde sígboro ayé wípé ó ní pẹ̀lú ìwádìí àti àwọn àkọsílẹ̀ tí àwọn aládàáni kan tí wọ́n gbé jáde lórí ìdìbò ọ̀hún ibẹ̀ ni wọ́n ti sọ pé Peter Obi gan nàìjíríà gan òun ló ní ìbò tó pọ̀ jù nígbà tí àtìkù tó ṣe igbákejì nínú ìdìbò ọ̀hún gẹ́gẹ́ bó ti wí oníṣẹ́ ríbọ́lá ahmed tinubu tó wá ń ṣe ìjọba lọ́wọ́ báyìí gẹ́gẹ́ bí ààrẹ ó ní ipò kẹta ló wà ó ní kò tiẹ̀ sí ní kíní àti kejì rárá nínú àtẹ̀jáde ọ̀hún ó ní ẹ wò ó mò ń ti fẹ́ dá sí ọ̀rọ̀ ọ̀hún kí n sọ tinú mi jáde láti ọjọ́ yìí ó ní ṣùgbọ́n mò ń dúró fún àwọn nǹkan kan ó ní fún ìdí méjì ó ní àkọ́kọ́ ni wípé mo jẹ́ ẹni tó mọ̀ nípa bí ọ̀rọ̀ ìdìbò ọ̀hún ṣe lọ sí tí mo sì fẹ́ gbé gbogbo ẹ̀ kí n yiri ẹ̀ sátún kí n yiri ẹ̀ sósì kí n tó sọ̀rọ̀ ó ní ìdí kejì ni wípé àsìkò òjò láwàyé ẹ sì mọ̀ pé àgbẹ̀ karùn-ún ni mí mo ní láti gbájúmọ́ iṣẹ́ oko mi torí bẹ́ẹ̀ ni mo ti ń rí oúnjẹ òòjọ́ mi o ó ní torí ẹ̀ ni mi ò ṣe tí sọ̀rọ̀ látijọ́ yìí ó ní ṣùgbọ́n àsìkò ti tó fún mi láti sọ̀rọ̀ àti pàápàá bí nǹkan ṣe ń lọ àfi ká sọ̀rọ̀ jáde ẹ wò ó ó ní Bọ́lá Ahmed Tinubu kọ́ ló borí ìbò Peter Obi òun ló borí ìbò The Punch òun ló mú ọ̀rọ̀ bàbá Chiu Lawal òun ló mú jáde láàárọ̀ ẹ̀ síwájú sí ọ̀rọ̀ lọ́rọ̀ kì í dùn lẹ́nu mi yóò ti mọ́ lọ ó dá Vanguard ló kọ ìròyìn eléyìí o níbi tí Peter Obi tóun mọ̀ ti sọ̀rọ̀ ní tiẹ̀ Peter Obi tó jẹ́ ọmọye lábẹ́ ẹgbẹ́ òṣèlú Labour Party nínú ìdìbò aláṣẹ èyí tá a ṣe kọjá òun ló jẹ́ wípé ó ní Bọ́lá Ahmed Tinubu àní mo pè ọ́ níjàsẹ́ bọ́ síta sí gbangba kó o sì wá bá àwọn èèyàn sọ̀rọ̀ lórí awuyewuye tó ń lọ lórí ìwé ẹ̀rí rẹ̀ Obi ló sọ eléyìí nígbà tí ó ṣàbẹ̀wò sí ìpínlẹ̀ Kano láti lọ dárò pẹ̀lú wọn èèyàn àwọn mọ̀lẹ́bí àti ìṣèjọba ìpínlẹ̀ Kano ìyẹn fún ti pípàdánù Saudana Dute ẹni tó ti fìgbà kọrí jẹ alákòóso lórílẹ̀‐èdè wa Nàìjíríà lórí ọ̀rọ̀ àwọn nǹkan tí ó ń lọ ní abẹ́lé ìyẹn olóògbé Bello Yusuf Maitama tó kú lẹ́ni ọdún mẹ́rìndínní ọgọ́rin o ibẹ̀ gangan ni ó ti wá bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ tó sì bẹ̀rẹ̀ sí í ṣàlàyé wípé tí awuyewuye bá ń lọ lórí àwọn nǹkan kan níṣẹ́ ló yẹ kí irú olórí bẹ́ẹ̀ lórí ọ̀rọ̀ ẹni tó jẹ́ olórí lórílẹ̀‐èdè Nàìjíríà bí níbikíbi níṣẹ́ ló jẹ ṣe kírú olórí bẹ́ẹ̀ kó bọ́ sóde kó sì bẹ̀ sí ṣàlàyé fún àwọn èèyàn rẹ̀ pé ẹ̀yin èèyàn mi o lórí gbogbo nǹkan tí ń lọ báyìí báyìí báyìí ló ti rí ó ní àmọ́ níṣe ni Tinubu gbẹnu dákẹ́ tí ò sì sọ nǹkan kan nípa rẹ̀ nítorí náà òun pè níjà bọ́ síta nítorí orílẹ̀-èdè wa òun la gbọ́dọ̀ gbé kalẹ̀ lórí ìpìlẹ̀ ìjọmọlúàbí àti gbígbà ẹ̀rí ẹni jẹ́ eléyìí gangan làwọn ìpìlẹ̀ èyí tó dúró re bẹ́ẹ̀ kẹ̀dẹ̀rẹ́ aṣíwájú gbọ́dọ̀ máa tẹ̀lé òfin èyí tí a fi gbé orílẹ̀-èdè kalẹ̀ nítorí náà bọ́ síta kó o wá sọ ọ̀rọ̀ lórí awuyewuye tó ń lọ lórí ìwé ẹ̀rí rẹ̀ Peter Obi ló sọ bẹ́ẹ̀ nínú ìwé ìròyìn Vanguard tó jáde láàárọ̀ yìí. ìwé ìròyìn The Nation ibẹ̀ lèmi tún wọlé sí láàárọ̀ yìí o hmm. lórí ìyànsípò eléyìí tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tún ṣẹ̀ ṣe o ààrẹ Bọ́lá Ahmed Tinubu òun ló jẹ́ pé wọ́n ti yan ẹnìkan o eléyìí tó ti fi ìgbà kan jẹ́ akọ̀wé àgbà èyí nílé ìjọba ní olú ìlú olúlẹ̀ wa alhaji jalal ahmed arabi gẹ́gẹ́ bí alága fìdíẹ́ adélé alága ní àjọ eléyìí tó ń rí sí ìrìn àjò lọ sí ilẹ̀ hajj ìyẹn àjọ nakan nìyẹn o arabi yíyàn sípò rẹ̀ òun ló jẹ́ pé yóò tẹ̀lé àṣẹ eléyìí tí ààrẹ bọ́lá ahmed tinubu pa wípé kí ẹni tó fẹ́ fi ipò ọ̀hún sílẹ̀ ìyẹn tó jẹ́ alága ìgbìmọ̀ ọ̀hún ìyẹn alhaji zikiru láìkúnlé hasan wípé kó máa lọ sí ìsinmi olóṣù mẹ́ta mẹ́ta tí ọjọ́ tí òun tí ipò rẹ̀ sàrẹ̀ yóò fi pé ìyẹn ní ọjọ́ kẹtàdínlógún oṣù kínní ọdún twenty twenty four pé ìsinmi yìí ni ó wà tí sàrẹ̀ yóò fi pé ní oṣù kínní ọdún tó ń bọ̀ yìí àràbí òun ló jẹ́ pé yóò wá bẹ̀rẹ̀ iṣẹ́ lónígbòógì tó bá ti di ọjọ́ kẹtàdínlógún oṣù kínní nígbà tí ẹni tó ń fi ipò náà lẹ̀ tí ò filẹ̀ pátápátá yanyan nínú àtẹ̀jáde ọ̀hún eléyìí ti olùbádámọ̀ràn pàtàkì lórí ètò ní ṣe pẹ̀lú ètò ìpolongo àti ètò ìròyìn àjúríngalèlè tó fi síta ààrẹ bọ́lá mẹ́ẹ̀ tinubu òun náà ó tún bu ọwọ́ lò ó wípé àní ìgbìmọ̀ eléyìí tí hasan tó léwájú rẹ̀ wípé kí wọ́n túká lẹ́sẹ̀kẹsẹ̀ bọ́lá mẹ́ẹ̀ tinubu òun ló tún wá bu ọwọ́ lù wípé alhaji jalal ahmad arabe òun gangan ni ó alága àti ọ̀gá àgbà fún àjọ tó ń rí sí ìrìnkèrindò lọ sí hajj ìyẹn ti orílẹ̀-èdè nàìjíríà fún sáà ọlọ́dún mẹ́rin eléyìí tó jẹ́ pé wọ́n kọ́kọ́ bẹ̀rẹ̀ ẹ wo ìròyìn yẹn The Nation òun ló mú ìròyìn yàn sípò yẹn wá láàárọ̀ yìí. ó dá Vanguard ló mú ìròyìn eléyìí wá tó sì gbé mi lọ sí olúùlú lẹ̀wọ̀ Àbújá o níbi tí àwọn ẹgbẹ́ kan àwọn ẹgbẹ́ àwọn gómìnà ìyẹn G5 níbi tí ó jẹ́ wípé Iyesom Wike òun ló léwájú wọn o àwọn mọ̀ ni wọ́n mọ̀ ti ṣe àbẹ̀wò sí aláṣẹ Bọ́lá Ahmed Tinubu tí wọ́n sì ṣèpàdé pẹ̀lú rẹ̀ ní olúùlú lẹ̀wọ̀ Àbújá ní alẹ́ à no wọ́n ní ìpàdé ọ̀hún òun ló jẹ́ pé ó wáyé lẹ́yìn tí wọ́n ti kọ́kọ́ lọ sí ibi tó jẹ́ ilé ìgbé ìyẹn alákòóso fún olúìlú ilẹ̀ wa àbújá iyesom wike tí wọ́n sì kọ́kọ́ ṣèpàdé kan bẹ̀ kó tó di pé ó wá léwájú àwọn gómìnà tó kù náà tí wọ́n sì kọrí sí ilé ìgbé aláṣẹ láti lọ ṣe ìpàdé pẹ̀lú aláṣẹ bọ́lá ahmed tinubu bó tẹ̀ jẹ́ pé àwọn tí wọ́n ń kọ ìròyìn wọ́n ní bí wọ́n ti ń kọ nígbà tí wọ́n ń kọ ìròyìn yìí ló jẹ́ ni wọ́n ṣe nínú ìpàdé èyí tí wọ́n jọ ṣe pẹ̀lú aláṣẹ Bọ́lá Ahmed Tinubu àmọ́ ẹnìkan náà èyí tó jẹ́ wípé ó ní kí wọ́n mọ̀ dárúkọ òun o àmọ́ òun sì lè sọ tíntìní nínú àwọn nǹkan èyí tí wọ́n wá ṣe òun ló jẹ́ pé ó wá sọ̀rọ̀ pé ṣe rí ìpàdé ọ̀hún èyí tí wọ́n wá bá Bọ́lá Ahmed Tinubu ṣe òun ló jẹ́ pé ó dàbí ìgbà tí àwọn gómìnà ọ̀hún wọ́n wá rọ aláṣẹ wípé kí ó wáyè fún àwọn nínú ìṣèjọba káwọn náà lè sowọ́pọ̀ káwọn jọ ṣe ìjọba èyí tí ó ń lọ lọ́wọ́ yìí pàápàá ìrètí ọ̀tun èyí tí aláṣẹ Bọ́lá Ahmed Tinubu tó ní fún àwọn ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà o wọ́n ní ìpàdé yìí wáyé níbi ó ti kù wákàtí mẹ́rìnléní ogún kí wọ́n bẹ̀rẹ̀ ìpolongo ìyẹn sí ipò gómìnà ní ìpínlẹ̀ Imo ìyẹn ti ẹgbẹ́ òṣèlú PDP tí yóò wáyé ní Òwèrè o Bọ́lá Ahmed Tinubu ó gbà àlejò àwọn G5 governor Vanguard ló kọ́ ẹ̀mọ̀ kẹ̀ka ẹ̀kúnrẹ́rẹ́ ń bẹ̀ eléyìí náà ìwé ìròyìn Daily Trust òun ló mú jáde láàárọ̀ yóò kódà ó tún dẹnu ìwé ìròyìn Platform Times mm-hmm. nínú ìròyìn tó ń bẹ láàárọ̀ yìí lórí ọ̀rọ̀ gómìnà ìpínlẹ̀ Ondo Akérédolú mani ẹnìkan eléyìí tó jẹ́ ọ̀kan lára àwọn amúgbálẹ́gbẹ̀ẹ́ sí gómìnà Rotimi Akérédolú ó mà ti sọ̀rọ̀ jáde ó ní ẹ̀yin ẹgbẹ́ òṣèlú PDP tẹ̀ ń bẹ nípínlẹ̀ Ondo ẹ̀ lè fẹ́ tipátipá mú gómìnà Akérédolú Sanwó-Olú jáde o níbi tó wà hmm. kí ló ṣe tó fi sọ bẹ́ẹ̀ Doyin Adébọ̀wálé òun ló sọ̀rọ̀ yìí ẹni tó jẹ́ amúgbálẹ́gbẹ̀ẹ́ sí gómìnà Rotimi Akeredolu ó sọ̀rọ̀ wọn lórí ẹ̀rọ amóhùnmáwòrán kan èlé tí wọ́n fi ọ̀rọ̀ wá lẹ́nu wò lánàá ọjọ́ ìṣẹ́gun ó ṣe àlàyé pé ẹ wò ó ṣẹ̀rẹ̀ bẹ́ẹ̀ fi ẹ̀hónú hàn jù bẹ́ẹ̀ lọ ìyẹn ìyẹn ẹgbẹ́ òṣèlú PDP ìyẹn níbi tí àwọn ẹgbẹ́ òṣèlú PDP ti fi ẹ̀hónú hàn wípé àwọn fún gómìnà ìyẹn ní wákàtí mẹ́rìnlélógún ìyẹn odidi ẹjẹ́ kan gbáko láti bá gbogbo ọmọ ìpínlẹ̀ Ondo sọ̀rọ̀ ó sì padà sí ọ́fíìsì láàrin ọjọ́ mẹ́ta ẹ wò ó nígbà tán wá bí amúgbálẹ́gbẹ̀ẹ́ rẹ̀ gómìnà léèrè wípé kí ló dé tí Akérédolú tí ò fi yọjú sí ọ́fíìsì láti bí ọjọ́ mélòó kan Adébọ̀wálé sọ̀rọ̀ jáde o ó ní oníṣẹ́ rí PDP wọn ni wọ́n kàn ń dami ọ́n yàgbàdo sẹ́yìn ìgbani o ó ní wọn ò lè fi tìpátìkúùkù mú gómìnà jáde láti wá kojú wọn ó ṣe àlàyé síwájú sí i ó níṣẹ́ rí àwọn tí wọ́n pera wọn ní ọ̀dọ́ nínú ẹgbẹ́ òṣèlú PDP wọ́n ní wọ́n ròyìn pé àwọn ní ẹ̀tọ́ láti bọ́ sígboro láti máa fi ẹ̀hónú hàn lórí ìṣèjọba APC nípínlẹ̀ Ondo ó ní wọ́n fẹ́ kí Akérédolú kó bọ́ síta gbangba àbí ó ní fún kíni o ó ní láti bá yín sọ̀rọ̀ àbí ìyẹn lólú ilé ẹgbẹ́ yín ó ní kò jọ́ rárá ó ní ẹ wò ó àwọn ẹ̀ṣọ́ elétò ààbò àwọn ni wọ́n ò rí sí ìwọ́de tẹ̀ ń ṣe yìí ó ní kò sí jọ ó ṣe àlàyé síwájú sí i adébọ̀wálé ni ṣe é rí akérèdọ́lù ó ní ẹ wò ó òun gangan ló wà ní àkóso nípínlẹ̀ ondo báyìí o ó ṣe àlàyé pé ṣe é rí àwọn tí wọ́n jẹ́ alẹ́nu lọ́rọ̀ nínú ẹgbẹ́ òṣèlú apc ó ní wọ́n mọ̀ ń pa bọ́rọ̀ ṣe ń lọ nípínlẹ̀ ondo ó ní ṣe é rí iṣẹ́ tí mo gbà àti bí mo ṣe jẹ́ sí gómìnà akérèdọ́lù òun ló jẹ́ kí n máa sọ ohun tí mò ń sọ yìí ó ní kì í ṣe ṣe ń lọ wọ́n mọ̀ wípé gómìnà akérèdọ́lù ó lè ṣèjọba láti ibi tó bá wọ́n ó ní akérèdọ́lù ń ṣe ìjọba ó ní lóòótọ́ ìlú ìbàdàn òun ni gómìnà ń gbé ó ní ó sì ń ṣe ìjọba lọ kò sí ohun tó di lọ́wọ́ láti má ṣe ìjọba bó ṣe yẹ kó ṣe nípínlẹ̀ ondo ó ní ṣe é rí ilé kan èlé tí gómìnà ń gbé nílùú àkúrẹ́ ilé òun là ń ṣe àtúnṣe sí lọ́wọ́ kí ilé òun kó túbọ̀ lè gbòòrò dáadáa ni gómìnà ṣe wà nílé rẹ̀ nílùú ìbàdàn níbi tó ti ń ṣe ìjọba ó ní ṣ ṣùgbọ́n kò sí kọ́nù ńkọ́ rárá àwọn òṣìṣẹ́ ń gbowó oṣù gbogbo nǹkan ni ó ń ṣe ọ̀nà ẹ̀ wá ń pé kí gómìnà yọjú síta ó ní bíi kíni ó ní ṣé àwọn ibi tí wọ́n ti ń ṣiṣẹ́ àkànṣe ṣé kí gómìnà wá lọ ru sìmẹ́ǹtì ńbẹ̀ ni àbẹ́wò ni kí gómìnà yọjú síta fún ẹ wò ọ̀rọ̀ yẹn pọ̀ ọ̀rọ̀ ìpínlẹ̀ Ondo ni ọ̀rọ̀ ọlọ́rọ̀ kì í dùn lẹ́nu mi hmm platform times àti daily trust ló mú wá láàárọ̀ yìí. ó da daily independent náà kọ ìròyìn eléyìí ìròyìn hmm. ìpínlẹ̀ ondo náà mọ̀ ní àmọ́ ìròyìn ẹni tó ti fìgbà kan rí jẹ́ igbákejì gómìnà ní ìpínlẹ̀ ondo ni o níbi tí ilé ẹjọ́ májísírèètì kan tó fìkàlẹ̀ sí ìlú àkúrẹ́ tó jẹ́ olúùlú ìpínlẹ̀ ondo ni ó ti pàṣẹ wípé ẹni tó ti fìgbà kan rí jẹ́ igbákejì gómìnà ní ìpínlẹ̀ ondo agboola ajayi òun ni kí ó farahàn níwájú ilé ẹjọ́ ní wàrà ń o tó bá máa fi di ọjọ́ kẹrìnléní ogún oṣù kọkànlá ọdún twenty twenty three lórí ẹ̀sùn wípé wọ́n fi ẹ̀sùn kọ́ pé ó mọ̀ jí ọkọ̀ ni ẹni tó wá jẹ́ kọmíṣánná fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ ọ̀hún ló jẹ́ pé ó mọ̀ ti gbàṣẹ lọ́wọ́ ilé ẹjọ́ wípé ńgbà táwọn ti ránṣẹ́ pé Àjàyí tó sì kọ̀ tí ò wá wá sọ ti ẹnu rẹ̀ pàápàá kó wá kọ statement ní iléeṣẹ́ ọlọ́pàá ó dáa kí ilé ẹjọ́ kí wọ́n pàṣẹ wípé ibikíbi táwọn bá ti re káwọn ò mọ ìyẹn bench warrant ni o ẹni tó ti fìgbà kọrí jẹ́ amúgbálẹ́gbẹ̀ẹ́ fún igbákejì gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ Ondo ìyẹn ìyẹn ògúnmúsì samuel òun ló jẹ́ pé wọ́n wọ́ lọ síwájú ilé-ẹjọ́ májísírèètì o tó wà ní ìlú àkúrẹ́ lórí ẹ̀sùn wípé ó lọ sí ọ̀dọ̀ ẹni tó ń ta ọkọ̀ kan ìyẹn ṣẹ́gun adétúwọ́ èyí tó sì jẹ́ wípé gbogbo èèyàn mọ̀ sí showboy ní ọdún 2018 ó gba ọkọ̀ kò sì sanwó títí di bí a ti ń sọ̀rọ̀ yìí ògúnmùsì òun ló jẹ́ pé ó wá kọ́ nínú statement rẹ̀ tó kọ́lẹ̀ pé kíkú ṣe bẹ́ẹ̀ ṣe bí igbákejì gómìnà ní ìpínlẹ̀ ondo tẹ́lẹ̀ rí lọ́dún 2018 òun ló jẹ́ wípé ó pe ẹnìkan tó orúkọ ẹ̀ ń jẹ́ akíntóyè ọ̀làtúnjì tí gbogbo èèyàn mọ̀ sí ẹ̀bí ẹ̀ òun ló jẹ́ pé ó pè tó pè wọlé lójú òun tó sì ní kóun ó mu lọ sọ́dọ̀ ṣẹ́gun adétúwọ̀ èyí tó jẹ́ pé ó ń ta ọkọ̀ káwọn lọ rèé gba ọkọ̀ ńbẹ̀ àwọn sì gba ọkọ̀ èyí tó jẹ́ camry ó tún kọ ọdún rẹ̀ gan sínú ìròyìn yìí tó jẹ́ aláwọ̀ dúdú lẹ́yìn rẹ̀ táwọn sì kúrò ńbẹ̀ wọn ni àmọ́ ìgbákejì gómìnà tí ìsanwó ọkọ̀ títí dòní olónìí o kó tó di wípé ẹni tó ní ọkọ̀ wa ni èmi ò lè mọ wòran látọdún twenty eighteen sì kí mọ́ gba owó five point four million naira ló bá wọ gbogbo wọn àwọn mẹ́tẹ̀ẹ̀ta lọ síwájú ilé ẹjọ́ igbákejì gómìnà tẹ́lẹ̀ rí kọ̀ kò mọ̀ wá farahàn ìyẹn ní iwájú iléeṣẹ́ ọlọ́pàá wọ́n tún pè sí ilé ẹjọ́ náà kò farahàn lẹ́yìn ọ̀rẹ́yìn ládájọ́ bá ní ó dáa o tí ò bá ti farahàn lọ́jọ́ kẹrìnléní ogún oṣù kọkànlá ọdún tá a wà yìí gbogbo ibi tẹ́ bá ti rí ẹ mú ìbámu sùn ẹ gbé ìbámu jẹun ẹ mú mọ́lẹ̀ ẹ wo ìròyìn yẹn pọ̀ dáadáa ẹ̀yẹn ṣáà ti mú ìwé ìròyìn Daily Independent tó jáde láàárọ̀ ìkẹka ẹ̀kúnrẹ́rẹ́ ń bẹ̀. ẹ jẹ́ ànìṣó. lójú ọjà. má lọ wàrà ló má lọ sùn ẹgbẹ́ yeye thirty twenty mo béèrè mẹ́ta gba béèrè mẹ́ta thirty twenty. ó ti di mẹ́ta mẹ́ta. bẹ́ẹ̀ni ẹ lè kópa lórí thirty twenty lójú òpó mtn airtel àti nine mobile báyìí bákan náà ogún èèyàn ni yóò máa jẹ àwọn ẹ̀bùn lọ́sẹ̀ẹsẹ̀ lórí thirty twenty kí ló tún dúró wò pé thirty twenty tàbí kí o tẹ star thirty twenty ash lójú òpó mtn airtel àti nine mobile dáhùn ìbéèrè mẹ́ta lọ́nà tó dáńgájíá kí o lè láǹfààní láti kópa nínú ìyíkó tó ríire tó máa ń wáyé ní gbogbo òpin ọ̀sẹ̀ níbi tó ti láǹfààní láti jẹ ọ̀kan lára àwọn ẹ̀bùn bíi tẹlifíṣàn home theatre solar products gas cooker microwave oven fan blender ẹ̀bùn owó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. tí máa tẹ́tí sí gbogbo ètò tí dr yinka ayéfẹ́lẹ́ ń ṣàtọ́kùn ẹ̀ lórí ìkànnì fresh fm ní gbogbo ọjọ́ sunday láti mọ̀ bí o bá wà lára àwọn olóríire tí ó máa jẹ àwọn ẹ̀bùn thirty twenty thirty twenty ti gbẹ̀rẹ̀gẹ̀ jígẹ̀ àkókò tiẹ̀ náà rí láti jẹ̀bùn. thirty twenty ó ti lulẹ̀ ìfàfàmìà falafala ní abẹ́òkúta iléeṣẹ́ links roofing tún gbé e dé o owó jẹ̀ráàdì ti wálẹ̀ ẹ má dààmú rèkórè ìbàdàn iye tẹ́ ẹ máa rà lọ́dọ̀ wa ẹ lè rí níbikíbi àní shingle àti milano classic àti bond a lè bá yín fi ọkọ̀ wa kó débi tẹ́ ẹ bá ti fẹ́ lò ó ẹ kúkú mọ̀ ṣe gerard roof kì í jóná kì í tí kì í ṣá ogún ọdún lónìí digbí ló ṣì wà níṣẹ́ ló ń sinmi pẹ́mú sórí ilé ẹ máa bọ̀ ní iléeṣẹ́ links roofing ní abẹ́òkúta tó wà ní abiola way nnpc ládojúkọ géètì àbáwọlé oopl ẹ̀rọ ìbánisọ̀rọ̀ zero eight one four four nine one six two zero four zero eight one four four nine one six two zero four links roofing lóníkẹ́ kẹ́ ẹ wá jẹ àǹfààní ẹ̀dínwó yìí o. ẹjúmọ́ ọkọ̀ ibà. orí bá àmàrà jí pépé. bó bá fẹ́ ṣọwọ́ kan àárẹ̀ tí bá fẹ́ dá ẹ gúnlẹ̀. ojúlówó oògùn ibà exuma ní kòló dáradá ṣáká. wọ́n wà ní capsule fáwọn àgbàlagbà. Ezuma ọkọ̀ ibà ó wà láwọn ilé ìtajà oògùn tó ń ta ojúlówó iléeṣẹ́ Ezos Pharmaceutical Nigeria Limited ló ṣe é bí ara rẹ ò bá yá lẹ́yìn ọjọ́ mẹ́ta lọ rí dókítà rẹ o. Ezuma ọkọ̀ ibà ọpẹ́ olóore àdáàdá tán ni IAS ń dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ṣàtìlẹ́yìn fún wa lórí Nigeria Immigration Treasure City wà sinmi Abẹ́òkúta owó yín tẹ́ fi dókòwò yìí ló sọ ẹ́sẹ̀tì yẹn di àrímá lè lọ àǹfààní ọ̀tún ló tún ṣẹyọ yìí o láti ṣàṣeparí iṣẹ́ ní NITC kó di ṣíṣí ìwọ náà máa bọ̀ wá fowó dókòwò lórí iṣẹ́ ribiribi tó ń lọ lọ́wọ́ ó kéré tán o lè fi one hundred thousand sí ten million naira dókòwò tí wàá sì twenty five percent èrè owó ìdókòwò rẹ lójú ẹsẹ̀ lẹ́yìn oṣù méjìdínlógún wàá gba gbogbo padà láìsí lọ kábọ̀. ẹ má gbàgbé o pé bó o ṣe ń fowó rẹ dókòwò ló máa gba tíkẹ́ẹ̀tì fún ìyíkoto oríire níbi tí olóríire kan á ti fi ilẹ̀ seven point five million naira plọ̀tì kan ní NITC ìṣèfàjẹ́ deep freezer home theatre forty three inch smart tv washing machine lọ́jọ́ tá a bá ṣí IAS Kings Mall tó wà ní NITC wá sinmi la máa yíkoto má jáfara o ọjọ́ kọkànlélọ́gbọ̀n oṣù October yìí ni àǹfààní yìí máa wá sópin ẹ pé zero nine one three nine zero one one two five five. ẹ dákun ẹ fi etí sí ìkéde pàtàkì yìí fún gbogbo ẹ̀yin tẹ́ ẹ ní mọ́tò tí ó wà nílé lọ́jọ́ pípẹ́ tí kò ṣiṣẹ́ mọ́ tàbí tó sì ń ṣiṣẹ́ tàbí èyíkéyìí ohun èlò tó fojú jọ irin tó ń ṣiṣẹ́ tó sì ṣe é jó papọ̀ mọ́ irin kàkà kí òjò tàbí òòrùn máa pa á mọ́lẹ̀ ẹ ṣe pé wá ká rà á lọ́wọ́ yín ẹ pé ọlá dimson sórí zero seven zero five eight eight eight eight two five zero zero seven zero five eight eight eight eight two five zero tàbí zero nine zero nine five one three three five two eight zero 0909 513 3528. Bákan náà, ẹ lè ya àwòrán àwọn nǹkan wọ̀nyí sí wa lórí WhatsApp lórí àwọn nọ́mbà yìí 0705 888 8250 àti 0909 513 3528. Lẹ́sẹ̀kẹsẹ̀ la sì máa kàn sí yín lẹ́ẹ̀kan sí i fún gbogbo ẹ̀yin tẹ́ ẹ ní mọ́tò tó wà nílé lọ́jọ́ pípẹ́ tí kò ṣiṣẹ́ tàbí tó ń ṣiṣẹ́ kàkà kí òjò tàbí òòrùn máa pa á mọ́lẹ̀ ẹ kàn sí wa ká wá rà á lọ́wọ́ yín ẹ ṣé púpọ̀ o ẹ tẹ́tí sí ìkéde yìí ìjọ the beloved of christ kerubim and seraphim church àyànfẹ́ christy worldwide lábẹ́ àkóso bàbá wa his eminence da adéjàre ṣọ́lànkẹ́ ń fi àsìkò yìí pé gbogbo ènìyàn síbi ìsọ̀kalẹ̀ orí òkè orébù ọlọ́dọọdún ti ìjọ wa eléyìí tó ti bẹ̀rẹ̀ ní ọjọ́ tọ́sídẹ̀ẹ́ ọjọ́ kejìlá oṣù yìí tí ìsọ̀kalẹ̀ yóò sì máa wáyé ní àṣálẹ́ òní ọjọ́ kejìdínlógún sí ọ̀la ọjọ́ kọkàndínlógún oṣù táwa yìí ní orí òkè wa tó wà ní àṣepàṣoyọ̀yè Abẹ́òkúta gbogbo ènìyàn pátá là ń pè sí orí òkè Orébọ̀ lọ́dọọdún yìí o rí i wípé ó mú ẹnìkan dání tó o bá ti ń bọ̀ àdúrà ló ń gbà agbára kọ́ Ọlọ́run orí òkè Orébù kò ní ṣe tiwa tì Jésù lolúwa olùkéde ìgbìmọ̀ orí òkè Orébù 2023 ìròyìn wá etí ọba nílé etí ọba lóko ó ń tẹ̀ síwájú hmm. ẹ má gbàgbé pé ẹ lè fi èròǹgbà yín sójú òpó facebook wa àkà bákòókò bá ti tó hmm. ìwé ìròyìn daily post ibẹ̀ ni mo wọlé padà sí làárọ̀ yóò lórí ọ̀rọ̀ mapoli hmm. ilé ẹ̀kọ́ gbogbo ńṣe ti moshood abiola eléyìí tó ń bẹ nípínlẹ̀ ogun wọ́n ní àìláṣọ lọ́rùn pàkà ó yẹ kó tó àpérò fún gbogbo ọmọ màrìwò wọ́n ní láti wá ìyanjú sí gbogbo rògbòdìyàn eléyìí tó ń kojú ilé ẹ̀kọ́ moshood abiola polytechnic nílùú abẹ́òkúta wọn ní ilé ìgbìmọ̀ asòfin ní ìpínlẹ̀ ògùn òun ló jẹ́ pé wọ́n ti parí àwọn ìlànà kan àti ètò láti ṣe àwọn nǹkan tá a mọ̀ sí ìfikùnlukùn pẹ̀lú àwọn ará ìlú lórí ọ̀rọ̀ wọn o daily post ó mú ìròyìn wá wípé ṣẹ̀rẹ̀ wọ́n ní àwọn òṣìṣẹ́ ilé ẹ̀kọ́ gbogbo òṣìṣẹ́ ọ̀hún òun ni wọ́n ti bẹ̀rẹ̀ ìyanṣẹ́lódì alágbára kan eléyìí tí ò nígbà tí yóò parí ìyẹn ló lóṣù kẹwàá tá a wà yìí látàrí àìsan owó oṣù wọn mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ oṣù mẹ́ta ni wọn ò ti gbowó oṣù báyìí ẹnìkan tó jẹ́ aṣojú kan ìwé ìròyìn ọ̀hún tó lọ sílé ẹ̀kọ́ màpọ́lì ó ní wọn ò lè sanwó oṣù àwọn òṣìṣẹ́ mọ́ o látàrí wípé wọ́n ní òjòjò ń ṣe àpò ilé ẹ̀kọ́ ọ̀hún wọ́n ní òjò ọ̀dá owó ó dá wọn nílé ẹ̀kọ́ ọ̀hún ni wọn ò ṣe rí owó san o wọ́n ní gbogbo eléyìí tó ń ṣẹlẹ̀ yìí òun ló ìdí tó fi ń ṣẹlẹ̀ ni wípé wọ́n ní àjọ tó ń rí sí ìdánwò ìgbọmọwọlé sílé ẹ̀kọ́ tá a mọ̀ sí JAMB òun ló jẹ́ pé láti ìgbà tí wọ́n ti bẹ̀rẹ̀ sí ní fún àwọn ilé ẹ̀kọ́ ní gbèdéke iye akẹ́kọ̀ọ́ tó yẹ kí wọ́n gbà lọ́dọọdún òun ni wàhálà yìí ti bẹ̀rẹ̀ níbi ìjókòó ilé nílé ìgbìmọ̀ asòfin ní ìpínlẹ̀ Ògùn lánàá ọjọ́ ìṣẹ́gun àwọn ọmọ ilé ìgbìmọ̀ asòfin ti ìpínlẹ̀ Ògùn wọn làwọn ti gbé àwọn ìròyìn àti ìwé ẹ̀sùn lóríṣiríṣi bí gbogbo ètò ẹ̀kọ́ òṣèlú déédéé mọ́ nílé ẹ̀kọ́ Mapoli látàrí ìyanṣẹ́lódì tí àwọn náà àwọn olùkọ́ ilé ẹ̀kọ́ àwọn tí wọ́n bẹ̀rẹ̀ ẹni tó jẹ́ alága ìgbìmọ̀ lórí ètò ẹ̀kọ́ ìmọ̀ sáyẹ́nsì àti ìmọ̀ ẹ̀rọ ọ̀nàrẹ́bù Yusuf Amosun òun ló gbé àbá àwọn ló gbé kalẹ̀ níbi ìjókòó ilé lánàá nígbà tí ẹni tó jẹ́ olórí ilé ìgbìmọ̀ asòfin Ọlákúnlé Olúọmọ tóun náà ṣe àlàyé pé òun náà ti gba ọ̀pọ̀lọpọ̀ ìwé ẹ̀sùn lórí ẹ̀rọ ayélujára lórí ìṣẹ̀lẹ̀ ọ̀hún látàrí eléyìí wọ́n ní àwọn ṣe ìfikùnlukùn pẹ̀lú àwọn ará lórí ọ̀rọ̀ wọn o wọ́n ní gbogbo gbogbo àwọn alẹ́nulọ́rọ̀ tí ọ̀rọ̀ ọ̀hún kàn ní ilé ẹ̀kọ́ ọ̀hún àwọn ìgbìmọ̀ aláṣẹ àwọn alákòóso àwọn olùkọ́ àti gbogbo àwọn akẹ́kọ̀ọ́ làwọn ó ṣe ìfikùnlukùn pẹ̀lú lórí ọ̀rọ̀ ọ̀hún láti wá ìyanjú sí i ẹ wò ó ọ̀rọ̀ ọ̀hún àgan ni ò kò ṣe dagbe daily post ló mú ìròyìn màpọ́lì wá láàárọ̀ yìí. ó dáná ìròyìn tó kàn lọ́wọ́ mi ìlú ìbàdàn ló mọ̀ gbé mi lọ o hmm. aláwíyé o ṣèbó rántí ọ̀rọ̀ ẹ dìde ẹ hmm. jókòó hmm. ṣèbó gbàgbé ó dá olùbàdàn ti ìlú ìbàdàn ó mọ̀ ti sọ̀rọ̀ ó ní wípé ṣe rí ọbásanjọ́ tó jẹ́ aláṣẹ lórílẹ̀‐èdè wa tẹ́lẹ̀ rí tí gbogbo ẹ̀yin èèyàn ń sọ̀rọ̀ pé lórí fọ́nrán àkálẹ̀ tó lọ káàkiri ń gbà yẹn pé ẹ dìde ẹ jókòó ọbásanjọ́ rí àwọn ọba fín bàbá olùbàdàn ti ilẹ̀ ìbàdàn ti sọ̀rọ̀ pé ọbásanjọ́ ò rí àwọn èèyàn àwọn ọba fín o ìyẹn àwọn ọba aládé ní ilẹ̀ yorùbá rárá àti rárá ni o àti wípé ṣe ẹ wá rí ọbásanjọ́ tẹ̀yìn sọ yẹn èèyàn tó fẹ́ràn àṣà tó sì kún àṣà lé lórí nílẹ̀ yorùbá ni kì í sì í fojú tẹ́ńbẹ́lú àṣà bó ti wù kó kéré mọ́ o ìṣẹ̀lẹ̀ yìí ló ṣẹlẹ̀ ìyẹn ní ìlú ìsẹ́yìn ní ìgbà tí àwọn bákọ̀ tí wọn ò dìde kí gómìnà ìyẹn gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ ìyẹn ṣèyí mákindé o àmọ́ tí bàbá ọbásanjọ́ ní kí àwọn ọba kí wọ́n dìde kí wọ́n sì jókòó padà táwọn èèyàn wá ń gbé káàkiri olùbàdàn ló wá sọ̀rọ̀ yóò sọ̀rọ̀ yìí ní ìgbà tí wọ́n ń sàmì sí ayẹyẹ ọjọ́ ìbí ọdún kọkànléní ọgọ́rin eighty one years ibẹ̀ yìí tí wọ́n ti sàmì sí ní ilé wọn ibẹ̀ ni bàbá ti sọ̀rọ̀ wípé pé bàbá Ọbásanjọ́ ẹni tí òye yé dáadáa ni àwọn ò sì lérò pé bàbá yìí rí àwọn ọba fín wọ́n tún wáá fi ọ̀rọ̀ wá kábíyèsí lẹ́nu wò pé lórí ọ̀rọ̀ à ń gbéra ẹni lọ ilé ẹjọ́ àgbéra ẹni lọ ilé ẹjọ́ tó máa ń ṣẹlẹ̀ lórí bí wọ́n bá ti yan ọba tán ní àwọn ní orílẹ̀ wa Nàìjíríà kí ni tó ń fa gan ibẹ̀ ń kábíyèsí ti sọ̀rọ̀ pé à ń gbéra ẹni lọ ilé ẹjọ́ ò lè dáwọ́ dúró níwọ̀n ìgbà tó jẹ́ wípé àwọn tí wọ́n yan ọba wọn yan lọ́nà ìbílẹ̀ àti lọ́nà tó tọ́ àti tó àwọn ibi tí kùdìẹ̀kudìẹ bá ti wà á mọ̀ gbéra ẹni lọlé ẹjọ́ torí ilé ẹjọ́ ló máa ń dá ọ̀rọ̀ tá ti ń sọ̀rọ̀ nípa à ń sọ̀rọ̀ òṣèlú àwa ara wa àmọ́ ní ibi tó jẹ́ wípé àti ṣe nǹkan bó ti tọ́ àti bó ti yẹ á mọ̀ gbéra wa lọlé ẹjọ́ náà ní Punch ló kọ́ níbi tó lùbàdàn ti ní bàbá Ọbásanjọ́ ò àwọn ọba fín ẹmu kẹ̀kà ìròyìn eléyìí òun náà ló wà nínú ìwé ìròyìn eléyìí tó jẹ́ ìwé ìròyìn The Sun láàárọ̀ yóò hmm. níbi tí ẹni tó jẹ́ gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun ìyẹn gómìnà Adémọ́lá Adélékè nígbà tí gómìnà Adélékè tó ti kí Ọọ̀ni tilé Ifẹ̀ Ọọ̀ni ìrìnsọ̀ọ́bà Adéyẹyè Ògúnwùsì nípa àjọyọ̀ ti ọdún kankandínláàdọ́ta eléyìí tí kábíyèsí pé ibẹ̀ gangan ló ti kọrin re kí Ọọ̀ni tilé fẹ̀fẹ̀ fún pé ẹni tó ń gbé àṣà àti àwọn nǹkan tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ Yorùbá lárugẹ bákan náà ẹnìkan tó jẹ́ ògbóǹtarìgì nínú ẹgbẹ́ òṣèlú PDP ìyẹn Dọ̀tun Báyẹmí òun náà ti rọ ọba àlàyé ọ̀hún wípé ó má ṣe rẹpẹtì kí ó má ṣe rẹ̀yìn lórí ọ̀rọ̀ gbígbé àṣà Yorùbá lárugẹ àti ṣíṣe ojú Yorùbá níbi gbogbo ẹ wo ìròyìn kíní kú oríire tí ọ̀ní yìí lẹ́ni ọdún mọ́kàndínláàádọ́ta eléyìí tí ọ̀ní nípe ló wà nínú ìwé ìròyìn daily sun láàárọ̀ yìí ó yá o ẹ̀jẹ̀ àtúnìṣó lójú ọjà. ẹgbẹ́ yeye thirty twenty mo béèrè mẹ́ta gbà béèrè di mẹ́ta bẹ́ẹ̀ni ẹ lè kópa lórí thirty twenty lójú òpó mtn airtel àti nine mobile báyìí bákan náà ogún èèyàn ni yóò máa jẹ àwọn ẹ̀bùn lọ́sẹ̀ẹsẹ̀ lórí thirty twenty kí ló tún dúró wò pé thirty twenty tàbí kí o tẹ star thirty twenty ash lójú òpó mtn airtel àti nine mobile dáhùn ìbéèrè mẹ́ta lọ́nà tó dáńgájíá kí o lè láǹfààní láti kópa nínú ìyíkó tó ríire tó máa ń wáyé ní gbogbo òpin ọ̀sẹ̀ níbi tó ti láǹfààní láti jẹ ọ̀kan lára àwọn ẹ̀bùn bíi tẹlifíṣàn home theatre solar products gas cooker microwave oven fan blender ẹ̀bùn owó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. tí máa tẹ́tí sí gbogbo ètò tí dr yinka ayéfẹ́lẹ́ ń ṣàtọ́kùn ẹ̀ lórí ìkànnì fresh fm ní gbogbo ọjọ́ sunday láti mọ̀ bí o bá wà lára àwọn olóríire tí ó máa jẹ àwọn ẹ̀bùn thirty twenty thirty twenty ti gbẹ̀rẹ̀gẹ̀ jíjẹ àkókò tiẹ̀ náà rí láti jẹ̀bùn. thirty twenty. oore olúwa ó pọ̀ púpọ̀ àkárí wa. ẹ kú oríire sà olóyè ọláwálé ọlálẹ́yẹ aláṣẹ àti olùdarí iléeṣẹ́ sotec nigeria limited ń kí ọ̀nàrẹ́bù kọmíṣánná ṣẹ̀san fàgbàyí gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ ògùn ọmọọba dàpọ̀ abíọ́dún ṣe yàn wọ́n gẹ́gẹ́ bí alábòjútó fún iléeṣẹ́ tó ń rí sí ọ̀rọ̀ àṣà àti ìrìn afẹ́ ní ìpínlẹ̀ ògùn ọ̀nàrẹ́bù ṣẹ̀san fàgbàyí àsìkò yín á tù wá lára o ìpéjọpọ̀ àpérò pre-Canada Trade Mission Conference tí ó wáyé lọ́jọ́ Monday tó ń bọ̀ yìí àjọ máa péjú ṣe ni o ẹ kú oríire sà ẹ kú oríire sà ẹ kú oríire sà ìgbà yín á tù wá lára ní ìpínlẹ̀ Ògùn olùkíni olóyè Ọláwálé Ọlálẹ́yẹ aláṣẹ àti olùdarí iléeṣẹ́ Sotec Nigeria Limited tí wọ́n ń ṣètò pre Canada Trade Mission. àwa lọ́kàn ẹlẹ́yẹlẹ́ gẹ́gẹ́dẹ́ twenty twenty three lọ́bẹ̀ kábíyèsí aláyélúwà ọba ẹ̀mú ọ̀lá Yusuf gbadewọ̀lú àkọ́kọ́ olùtẹ̀lẹ́yẹlẹ́gẹ́dẹ́ la yóò wáyé ní ọjọ́ kọkànlélógún oṣù kẹwàá ọdún tá a wà yìí. gbàgede orí pápá ìlú community fi bẹ̀rẹ̀ láago mẹ́wàá òwúrọ̀. bákan náà la ṣe lọ́ọ̀chì fún àwọn iṣẹ́ àkànṣe ìlú wa. gómìnà wọn ọmọ rasheed raji ìyẹn gómìnà tẹ́lẹ̀ rí fún ìpínlẹ̀ bauchi alága ọjọ́ náà alájà àjàrà adéọlá olùdásílẹ̀ lotus bank nìyá ọjọ́ náà. dr siwon ọbásanjọ́ ceo ọbásanjọ́ holdings ni chief launcher senator suwaibu afọlábí láti ilé ìgbìmọ̀ asòfin àgbà abuja olùgbàlejò tí wọn lásùnkànmí ọ̀yá ìdẹ́ pẹ̀lú kingsman ló máa dé àlùbọ́lẹ̀. sangaruba àtàkéwìrà ló máa darí ètò. tọmọ tara nílé lóko lẹ́jọ̀ ẹ̀jẹ̀ àjọ pèsè ẹ̀ka péjú sẹ́ èyí ò ṣẹlẹ̀ rí. ẹlẹ́yàlẹ́kẹrẹ tuntun ti dé. lórúkọ ìgbìmọ̀ ẹlẹ́yàlẹ́kẹrẹ day twenty twenty three ọ̀gbẹ́ni rasaq ọládélé alága ìgbìmọ̀ ń zero eight one one one three six eight nine nine eight. Makọ́lé Marale. lẹ̀. ọ̀rẹ́ wa tá a bá jẹ́ yí títí àfi ká máa rántí ibi tá ń wọ̀ sí. ilé tó dùn ún wò ó ní láti dúró lórí ilẹ̀ tó fini lọ́kàn balẹ̀. ta ni yóò wá bá wa ṣètò ilẹ̀ yìí. May seven unique homes and properties tó kọ́ Abẹ́òkúta ni o. gbà bẹ́ẹ̀ wá wo ilẹ̀ tó fẹ́ rà kó sì san forty percent owó ilẹ̀ náà. ó yọ̀ǹda ilẹ̀ rẹ fún ọ kó o sì bẹ̀rẹ̀ sí ní bá iṣẹ́ ilé kíkọ́ rẹ lọ. lẹ́yìn èyí wàá máa san èyí tó kù díẹ̀díẹ̀ díẹ̀ láàrin ọdún kan ṣo. ilẹ̀ mile eight seven hundred and fifty thousand naira ìdí òrì two million naira alámùtú three hundred thousand naira òjẹ́ kéré seven hundred and fifty thousand naira onígangan one million naira ilẹ̀ alámàlà ìléwọ́ orílẹ̀ àtàwọn agbègbè míì ilẹ̀ lọ sùà ẹ lè fi ṣe ṣe oko owó dé mẹ́sàn yìí dé homes and properties ìtòkọ́ abẹ́òkúta ni kẹ́ẹ̀kan sí ó yẹ wá ní properties ẹ fẹ́ kó dòwó àbáyé wọ́n bá yà lẹ́sẹ̀kẹsẹ̀ mẹ́sàn yìí dé homes and properties wà ní shop eighty eight ìtòkú shopping mall ìtòkọ́ abẹ́òkúta ẹ pè wọ́n o oh seven o oh three nine eight eight eight seven eight four lẹ́ẹ̀kan sí oh seven oh three nine eight eight eight seven eight four mo ti donílẹ̀ mo ti donílé. mustaifo mustaifo ibà ṣẹ̀ṣẹ̀ kọjọgbọ́n ní ọ̀ẹ́à ibà ti rógo orí fífọ́ ti dáràn ọ̀fìn kí wọ́n gbó o lọ́wọ́ mustaifo. ẹ lọ ra mustaifo ọkọ̀ malaria ara yìí gbóná ládàá wá tì kó sójútù náà. tọmọdé tàgbà ló ń lè lò ó. ibà àkànjọ̀gbọ́n. bẹ́ẹ̀ni. tó bá gbọ́ mustapho. ara tó ti sùn tẹ́lẹ̀ ají. pẹ̀lú mustapho. ají ibà arọ lè wé. ají. mustapho tó bá ń ṣe é bí ibà orí fífọ́ ara ríro tàbí àìróorun sùn dáadáa. mustapho herbal powder oníyẹ̀fun ni kí o gbẹlura. mustapho gan lòlùgbòǹgbò tìrìgbò ti ń wa gbòdẹ́kọ̀ fún ibà ó ti wà ní oníyẹ̀fun powder ó sì wà káàkiri gbogbo ilé ìtajà oògùn ilé iṣẹ́ àjẹmí trad ìbàdàn medical company limited tó ń ṣe ó le koko ló gbé jáde láti jẹ́ alágbàtà ẹ pè zero eight zero twenty six twenty six sixty eight twenty six mustapho ọkọ̀ ibà bí àyípadà ò bá sí lẹ́yìn ọjọ́ méjì lọ rí dókítà rẹ. arọ́lákẹ́ my beautiful friend see how beautiful and stunning your nail looks. Ah, ẹ wo ẹsẹ̀ gan bó ṣe mọ́ lóló àfi bíi tọmọ tuntun ọ̀rẹ́ mi já mi sí i bó ló ti ṣe manicure pedicure àti nail treatment ẹ̀ yìí kémi náà lè lọ ṣe tèmi níbẹ̀. the nail hub ni o ọ̀rẹ́ mi they are all you need when it comes to cosmetic beauty treatment kò sí manicure àti pedicure treatment tó fẹ́ ṣe tí wọn kì í ṣe ní the nail hub ṣé regular manicure ni jelly manicure wax manicure luxury manicure àbí jelly pedicure wax pedicure àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Hmm, my friend that's not all wọ́n ṣe buy up add gel soft gel àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ibo wá ni the nail Nail Hub tó ń sọ yìí wà so I can go for my manicure pedicure and nail treatment there. Nail Hub wà ní suite A one oh eight Providence Center leme by NNPC mega station Abẹ́òkúta office line wọn ni zero eight one three six seven three zero four five seven zero eight one three six seven three zero four five seven. ó ṣe ọ̀rẹ́ mi tí ṣé ò bá pẹ́ ni ẹnìkan kì í pẹ́ ṣe jẹ́ ń lọ ṣe manicure pedicure àti nail treatment mi ní the nail up. o ẹ káàbọ̀ padà ìròyìn wa ń tẹ̀ síwájú àṣà jẹun àdúpẹ́ lọ́wọ́ ọlọ́run múròyìn òun. ọ̀dà náà ìròyìn tó kàn lọ́wọ́ mi òun jẹ́ ìròyìn ìpínlẹ̀ Ògùn ni ò níbi tí ẹni tó jẹ́ kọmíṣánná yẹn fún ọ̀rọ̀ àyíká ní ìpínlẹ̀ Ògùn ti sọ̀rọ̀ pé àníṣe gbogbo ẹni tó bá kọ́lé sí ojú omi ní ìpínlẹ̀ Ògùn àbí tí ìjọba ìpínlẹ̀ Ògùn ti kìlọ̀ fún wọn pé ẹ gbogbo dúkìá yìnyín kúrò tí wọ́n wá kọ̀ tí wọ́n gbé kúrò bí wọ́n bá bá wọn wò lálàkọ́kọ́ wíwò ni o bí wọ́n bá tún wá bá wọn wò tán náà wọ́n ó sanwó fún ìjọba ìpínlẹ̀ Ògùn látàrí pé wọ́n fi owó àwọn tí wọ́n jẹ́ tí wọ́n ń san tax tí wọ́n ń sanwó orí wọ́n fowó wọn bá wọn wó ilé wọn torí náà kí wọ́n tètè gbé kúrò bẹ́ẹ̀ náà ni Platform Times náà kọ ìròyìn lórí bí wọ́n ti wó àwọn oníṣẹ́ nàbí lọ sí iwájú ilé ẹjọ́ lórí wípé wọ́n ní wọ́n ń da àdúgbò láàmú nígbà tí wọ́n wọ́de ilé ẹjọ́ ilé ẹjọ́ gbonídùúró wọn wọ́n ní ẹgbẹ̀rún lọ́nà ìgbà náírà òun ni kí wọ́n fi gbónídùúró wọn platform times ló kọ́ ẹ mú kẹ̀kà ń bẹ̀. ẹ jẹ́ àdójú ọjà ká mú ìpolówó yìí ká tuntun máa tẹ̀síwájú à ń bọ̀. The Financial Services Regulation and Coordinating Committee, FSRCC, and the National Broadcasting Commission, NBC, don't join body to warn everybody of the plenty wahala where the illegal financial operators, IFOs, they cause every day, where they spoil and scatter balance the trust where public people get on top anything where concern money for Bodo Nigeria. Them they advise us to stop to the follow and do business with financial money operators when no get license. I beg, confirm the license of those kind company on top this website them www.cb

lóní kankan kan jẹ́ ń ṣe àmú ìròyìn tó wà lójú òpó ìròyìn platform times yóò gbogbo ọ̀rọ̀ ló lẹ́sìn ṣùgbọ́n gbogbo èsì kọ́ là á fi o hmm. nínú ìròyìn hmm. eléyìí eléyìí tó jẹ́ pé ó bani lọ́kàn jẹ́ díẹ̀ yìí wọ́n ní ọ̀kẹ́kọ̀ọ́ kan tó wà ní ìpele kẹrin tó jẹ́ ìmọ̀ ìṣirò eléyìí ló ń kọ eléyìí tó jẹ́ pé nílé ẹ̀kọ́ ti fásitì Gombe State University eléyìí tó porúkọ rẹ̀ ní Abubakar Muhammad Adamu òun ló ní ọmọ náà mọ̀ déédéé ṣubú lulẹ̀ gbọ́nrangandan o tó sì jẹ́ pé ó jáde láyé nígbà tó ń ṣe ìdánwò àṣekágbá rẹ̀ ní ilé ẹ̀kọ́ ọ̀hún ẹ wo ìròyìn ọ̀hún ó bani lọ́kàn jẹ́ púpọ̀ púpọ̀ ó ń ṣe ìdánwò eléyìí tí ó ṣe kágbá nílé ẹ̀kọ́ náà ló sì ṣubú lulẹ̀ tó sì jáde láyé hmm. Platform Times ló mú ìròyìn ọ̀hún wá láàárọ̀ yìí kọlọ́run sọ mẹ́. ẹ já gbàgbẹ́ hmm. dọ́dọ̀ ká máa lọ sí ọ̀dọ̀ àwọn èèyàn wa láàárọ̀ yìí zero eight one five four three two one zero seven nine ní ojú òpó tá a wà láàárọ̀ yìí hello ẹ̀lẹ́ ọ̀nà. ẹ káàárọ̀ o. ẹ kú ojúmọ́ o àkó ètò o. ètò ni o. ọpọlọ yóò ní ìlú o. àmì o. ayé gbogbo nígbà wọ́n wé o. àmì o. àmì. orúkọ mi ni àǹfààní yàn kàtàyé yẹn jú ẹ̀. eléyìí tí mo fẹ́ dá sí ìtẹ́ mú gbẹ̀yìn ni mo fẹ́ dá sí. Hmm. ọmọ tí ó dolóògbé ọlọ́run kó dàkún kọ́ bá fi ọ̀rọ̀ kẹ́ hmm. kọ́lẹ̀ bá rọ àwọn òbí ẹ̀ lójú hmm. àwọn òbí ẹja mọ̀ kí ìsáwọn ọmọ wa o àwa olùkọ́ ẹja mọ̀ pé ẹja ọmọ ti ń bẹ lábẹ́ wa o gbogbo àǹdójú ìsopọ̀ àwọn ọmọ wa o ẹ kú fẹ́ o ẹ ṣe àdúpẹ́ o ẹ ṣe àdúpẹ́ ojú òpó hmm. facebook ká máa mú ní àlàfíbọ̀. honourable lateef jelil ẹ̀ka àrò arábìnrin tó rà tàláwìyé federation lórí ọ̀rọ̀ gómìnà akérèdọ́lù tí àwọn ọ̀dọ́ ẹgbẹ́ òṣèlú pdp ní kí wọ́n máa padà bọ̀ wá sí ìpínlẹ̀ ondo lóòótọ́ òfin fààyè gbà wọ́n láti pàṣẹ níbi tí wọ́n bá wà ṣùgbọ́n kò bá ojú kí gómìnà máa pàṣẹ ìpínlẹ̀ míì ìpínlẹ̀ láti ìpínlẹ̀ míì ilé pọ̀ tí wọ́n lè gbé ní ìpínlẹ̀ wọn mo rọ hmm. gómìnà akérèdọ́lù kí wọ́n padà sí ìpínlẹ̀ wọn ẹ púpọ̀. hello. àmì o. ẹ̀lú ẹ̀ka lọ. ẹ kú ojúmọ́. ọlọ́run jásí ìgbàlagbọ́rọ̀ lọ́hùn. àmín. ìròyìn àdáde a máa gbọ́. àmín. orúkọ tòmílùkù park nnpc jà ní làbẹ́kúta lórí hmm. wípé àwọn federal government lọ́nà fẹ́ máa fún wa yẹn abẹ ọkọ̀ ọjọ́ tó tọ̀ lọ́wọ́ bá kọ́ máa fún wa lówó kọ́ tún lè fún wa ni ká máa rẹ tó sọ̀rọ̀ náírà kọ́ lè ti fẹ́ dà fún wa ẹ kó ètò nàjẹ́ mi bá jẹ o. ẹ ṣe àdúpẹ́. Pastor, wọn kálukú sọ tiẹ̀ ni. ẹ pásítọ̀ moses ọláníyàn wọn làwọn kí wa náà pé àwọn ọmọ orílẹ̀-èdè wa nàìjíríà ṣé nàìjíríà it is good for a governor of one state we believe in wọ́n ṣàní ṣó da kí hmm, ilé kí gómìnà yẹn máa gbé ní ìpínlẹ̀ mi hmm. ẹ̀bẹ́ kẹ̀dẹ̀rẹ̀ ọ̀kín yàràdọ́ àsìmílólú ẹ̀ káàárọ̀ wọ́n ní kí àwọn fẹ́ sọ wípé ah ọlọ́run á máa fún yín ṣàmọ́ ìjọ ohun tèmi fẹ́ sọ ni pé kí ìjọba rántí ẹ. èbó ni wọn kọ. ẹ ẹ yorùbá ni kí wọ́n rántí àwa oníṣẹ́ oṣù náà àwa náà ń ra foodstuffs. ok mm. <laughs> àmọ́ àmọ́ hello ẹ káàárọ̀. hello ẹ káàárọ̀ sáà o. ẹ kojúmọ́. <laughs> ẹ máa kó ètò náà sá o káṣe kámọ̀ láti rándà ni o ṣẹ́rí lójú ìwòye tèmi hmm. ẹnìkan ló wọlé nígbà kan ẹnìkan kan ló wọlé nígbà kan ó dàbẹ̀ ní pé ìyẹn ti di dàbísẹ̀ ìṣègùn fìjọ àwọn bàbá tó wá wọlé wá wò máa nìṣó fún ẹni ẹni bá gbogbo ọ̀nà tí n má fi dẹnu fún mẹ́funu pàtà òwúrẹ kọ́ wọn náà gbogbo nǹkan má lọ bó ṣe yẹ kó lọ tó ọ́ yìí náà èmi wọn náà là ń wá mm. ogun ọlọ́run ọba o. Mm, àmì o ẹṣẹ ẹṣẹ o ẹṣẹ adúpẹ́ ṣé òṣèré àtẹ̀jíṣẹ́ ká mú kankan sí ó dà ọ̀dà mm. mo fẹ́ rọ gómìnà wa ní ìpínlẹ̀ Ògùn kí wọ́n jọ̀wọ́ kí wọ́n san owó àwọn òṣìṣẹ́ fẹ̀yìntì ti ìpínlẹ̀ Ògùn ọ̀dà Táíwò mm. Wàsíù Ọlálékan sustain òun ni láti àgọ́wòye òun làwọn ti ní. ẹ jẹ́ àfipèlè ìkàfíkàdì e hello hello hello ẹ wọn rí nǹkan lò ẹ jẹ́ àfipèlè hello hello ẹ káàárọ̀ hello a máa ṣe nǹkan o <laughs> kí ni nẹ́tíwọ̀kì ọ̀hún ṣe mílẹ̀ ìlera ṣe nẹ́tí nẹ́tí. wọ́n ní òtítọ́ ni ọba olùbàdàn sọ yẹ ọ pé bàbá ọbaṣọjọ́ ò rí àwọn ọba fẹ́ hmm. ìyẹn làwọn dá sí ó dá ẹjẹ́ àmọ́ fẹ́lẹ́ yìí ká máa fi ṣe lọ láàárọ̀ yìí tí ó fi di àárọ̀ látàpàdé àwọn ikọ̀ míì ètò láwùjọ akọni ó ń bọ̀ láago méjìlá lóní gerege òǹkọrin hmm. kan tẹ́ ti ń béèrè wípé ṣé wọn ò sí nàìjíríà.